ìyẹn àṣírìkù ẹbọ ṣíṣe sọlọ́wọ́ba ìmọ̀rọ̀gún mọ́lọ́wọ́ba tààlà níbi ìjọsìn agbárin yìí àfikọ́lọ́ nkọ́sàánú wa ọ̀pọ̀lọpọ̀ nù ẹ̀dá tí ń pera rẹ̀ ní mùsùlùmí lónígbàgbọ́ òdodo ọ̀pọ̀lọpọ̀ wọn ni a ti jìn sọ́fìn ẹbọ tán àfẹ́ntọ́lọ́ ń bá là nìkan ńlọ́ṣẹ́kù nípasẹ̀ àádáadáa ilé ayé nípasẹ̀ pé mo fẹ́ mókè níbi agbo òṣèlú nítorí ipò kan àbómi lè tàǹdù tàbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ torí pé mo fẹ́ kọ́ màá mi kọ́ yáre ọkọ̀ láti jẹ àṣejẹ ọkọ̀ láti lo ẹ̀bẹ̀ abọ̀kè tàbí ìyọnu ayé torí kíni torí ń tọ́ sáfẹ̀ẹ́ dá iná ni àfikún lọ́wọ́ bá tàn án lá kọ́sà tiẹ̀ ẹ̀dá. E kó tó di pa àyà lọ síbi ntọ́jà má bíi àṣírìkù ìyẹn ẹbọ ṣíṣe ẹjẹ akọkọ bára wa sọ̀rọ̀ náà nípa atawhid ìfàsó fọlọ́wọn ọba níbi ìjọsìn báwo ló ṣe pàtàkì tó a sọ lẹ́yìn náà a wà mẹ́nuba ntọ́jà bíi ìdàkejì rẹ̀ òun ní àṣírìkù kọlọ́wọn ọba tààlà kọ́sálà wa kò ń bí ẹbọ àti kékeré rẹ̀ ni àti ní ńlá afa wa ibnu abil izzi kọ́lọ́mọba kó bá níyọnu sí i àfààní i'lam anna tawhid awwalu da'wati rusul ìfàsó fọlọ́m ìmọ̀lọ́wọ́ba lọ́kan ṣoṣo ó ní àkọ́kọ́ ìpèpè àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ba alayhi salatu wa salam wa awwal manazil tariq ó ní àkọ́kọ́ ibùsùn àkọ́kọ́ ibùsùn àkọ́kọ́ tẹ́dà tí ó kọ́kọ́ sọ̀kalẹ̀ sí lójú ọ̀nà pé à ń lo àlùjánnà onídẹ̀ra wa awwal maqami yaqumu fihi as-saliku lillahi azza wa jalla bákan náà ó ní ibùdúró sí àkọ́kọ́ tẹ́ǹtì ń tọ ojú ọ̀nà tí ó kọ́kọ́ dúró sí ẹ̀ǹtì ń tọ ojú ọ̀nà ọlọ́run bá subhanahu wa suratul mu'minun ayé ẹlẹ́ẹ̀kẹtàlélógún ọlọ́run bá ń sọ bẹ́ẹ̀ wípé walaqad arsalna nuhan ila qawmihi faqala ya qawmi i'budullaha ma lakum min ilahin ghayru ọlọ́run ní ní ti pàápàá àti ní ti òdodo àti rán ànábì Nuhu aran sáwọn ìjọ rẹ̀ nígbà òde bẹ́ẹ̀ wá sí wo ló ṣe fún wọn kí ni àkọ́kọ́ ọ̀rọ̀ tó kọ́ bá wọn sọ àkọ́kọ́ ọ̀rọ̀ rẹ̀ ni pé ya qawmi ibudullaha ma lakum min ilahin ghayru ẹ̀yin ìjọ mi o ẹ máa jọ́sìn fọlọ́wọn ọba ẹ lẹ́nì kankan tẹ́ ẹ bá ronú sí tó yẹ kẹ́ ẹ máa jọ́sìn fún tó yẹ kẹ́ ẹ fàáso fún níbi ìjọsìn yàtọ̀ sọ́lọ́mù bá subhanahu wa ta'ala. anabi Hud aleyhi salatu wa salam ariwo tó náà pa fáwọn àjọ rẹ̀ nu. ó ní a'budullaha ma lakum min ilahin ghayruhu ẹ máa sin lọ́wọ́ kò sẹ́ni kankan tó yẹ lẹ́tọ̀ọ́ sí tó yẹ kẹ́ ẹ máa jọ́sìn fún kò sẹ́ni tó rárá gba ìjọsìn àfọlọ́wọ́ bá nìkan ṣoṣo. nínú suratu Nahal ayé ẹlẹ́ẹ̀kẹrìndínlógójì thirty six ọlọ́ni walaqad ba'athna fi kulli ummatin rasula ani'budullaha wajtanibu tagut ọlọ́ni ní ti pàpà àti òdodo àti rán òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde àti gbé òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde láti inú ìjọ kankan iṣẹ́ kí ni ó máa ṣe wáàsí wo ni ó ṣe fún wọn wáàsí tí ó ṣe òpè méjì ani'budullaha ẹ máa sin ọlọ́run o wajtanibu tagut gbogbo ń táwọn èèyàn ń jọ́sìn fún nǹkan kí nǹkan táwọn èèyàn ń sìn yàtọ̀ sọ́nà ọba ẹ jìnnà sí ẹ bá wọn dédìí rẹ̀ nínú suratul anbiya ayé ẹlẹ́ẹ̀kẹ́dọ́gbọ̀n ọlọ́ni wa ma arsalna min qablika min rasulin illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'budun àti ìran òjíṣẹ́ kan síwájú rẹ̀ rí àfi kí ìmísí kó ti dé bá látọ̀dọ̀ ọlọ́run ìmísí nípa kíni anahu la ilaha illa ana kò sẹ́ni kankan tẹ́ gbọ́dọ̀ joseph mọ́ lódodo àfìmí ọlọ́wọ́n bá nìkan ṣoṣo fáàbùdù ẹ̀yà máa sàn ọlọ́wọ́n bá. eléyìí jẹ́ àwọn àyà alukur'an tí ń sọ nípa pàtàkì atawhid ìyẹn ìfàsófọ́lọ́n nínú ìjọsìn ìmọ̀sílọ́n lónìí nìkan ṣoṣo láì ní mọ́rọ̀gúnmá níbi ìjọsìn láì ní tó lẹ́nìkankan tó ń tún pè máa tàbí tó ń gbára lé yàtọ̀ sí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala. nínú hadith ojúṣe Ọlọ́hun Ọba sallallahu alayhi wa sallam sọ pé umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah wọ́n pa mí láṣẹ an uqatila an-nas wọ́n ní kí n fòró àwọn èèyàn sẹ́sìn kí n gbógun táwọn èèyàn títí wọn ò fi gbàtọ́ kàn tara tí wọ́n fi jẹ́rìí òdodo pé kò sẹ́ni kankan tí jọ́sìn òdodo tọ́tọ́ sí àfọlọ́wọn ọba Allah wa anna muhammadan rasulullah àti pé ànábì wa muhammad òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ní í ṣe kì í ṣe gbákejì ọlọ́run kì í ṣe gbákẹta kì í ṣe ọmọ kì í ṣe ìsọlọ́run. látàrí pé tawhidi ó jẹ́ ǹtọ́ pàtàkì ìdí nìtọ́ fi jẹ́ wípé káàní awwala wajibin yajma ala ẹ̀yin tí ẹ̀sìn tó bá ti ṣe ọ̀ràn èèyàn fún àkọ́kọ́ ń tó gbọ́dọ̀ mójútó tí ò gbọ́dọ̀ tẹ̀tì tí ò gbọ́dọ̀ tìpọ̀n tí ò gbọ́dọ̀ yòrò tí ò gbọ́dọ̀ mọ̀mọ́ ga sí i nínú ọkàn rẹ̀ oní shahadatu an la ilaha illallah àkọ́kọ́ ń tó gbọ́dọ̀ kọ́ mójútó nù kì í ṣe nádàrú kì í ṣe pọ́ọ̀lù ọ̀wòye àbí ó gbèrò rárá àbí ó kọ́sẹ̀ méjì rárá so ọ̀rọ̀ eléyìn ọ̀rọ̀ arbabul kalam nu àwọn àwọn tọrọ òye ń pa àkìdá àwọn náà máa ń sọ eléyìí ṣùgbọ́n àìmọ̀túnà asláfúnà sọ̀lẹ́hún kúlò mọ́tẹ́fíkún àlànà àwọ̀là máa yóò máa rò bí ilẹ̀ abdu aṣáàdàtàn. àkọ́kọ́ ń tá a gbọ́dọ̀ kọ́kọ́ pààyàn láṣẹ. kódà ní tó fẹ́ wọnú Islam àkọ́kọ́ gbólóhùn tí ọ̀kọ́ wí tí ó fi dẹ̀ lẹ́sìn Islam òní aṣáàdù an la ilaha illallah wàhdahu la sharika yẹn ni pé gbólóhùn tawhid yìí ó ní awwala wájib àkọ́kọ́ ọ̀ràn yẹn nu wa akhiru ma yukhraj bihi mina dunya kódà ńlọ yẹ kéèyàn ò wí jáde téèyàn bá fẹ́ jáde kó ń lé ayé kọ́lọ̀ ń kọ́ sànù wájú kó jẹ́ nìkankan kó jẹ́ àríwí nínú hadith òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna ẹ má ṣe pé gbólóhùn tó wí kàn yìí tí èmi kanlẹ̀ gbólóhùn tó wí tí ọ̀sán mi mà lẹ́yìn rẹ̀ tẹ́ jáde láyé ó ní la ilaha illallah kò sí tàbí ṣùgbọ́n yóò wọ àlùjáde onídẹ̀ra wọ́wọ́ awwalu wájibin wa akhiru wájibin tó bá rí bẹ́ẹ̀ àtàwíìdì ìfàsó fọlọ́n ìgbà pọ́sọ̀kọ́sọ lọ́lọ́wọ́n ọba níbi sísìn níbi kákẹ́pẹ́ ìnígbàgbọ́ yìí ó ní àkọ́kọ́ ń tọ́jẹ́ dandan ó ń sin ní ọ̀ràn àyàn káyìn ńlọ́kàn inú àwọn ọ̀ràn yẹn bákan náà látàrí pé tawhid ìfàsófọ́lọ́n ó ṣe pàtàkì pọ̀ tá bá sọ pé ó ṣe pàtàkì làábùdà mi màrífàtì máa yọ̀ dọ́dọ̀ a gbọ́dọ̀ má máa ń tọ́jẹ́ ìdàkejì rẹ̀ òun náà ni àṣíríkù torí kí ni hátà yóò dára mí ni o kálíbà sọ́ra fún kálíbà jìnnà sí kálíbà gbé tawhid wá sá níbi ẹ̀bọ tá sọ nípa tawhid òun náà pín sọ́nà mẹ́ta ìkíní tawhid arububiya ìkejì tawhid alolohiya ìkẹta tawhid asma iwasifat mẹ́tẹ̀ẹ̀ta nù ọ̀nà mẹ́ta tá a gbà tá a fi fà so fọlọ́nù ẹ̀ẹ́rí eh, abala àkọ́kọ́ ní tawhid arububiya kí ni ti ń jẹ́ bẹ́ẹ̀ ìfà so fọlọ́nù nípa pò ní rọ́bù òun tí ń rè wá ńlọba tó dá wa yẹn ni wípé ifraadullahi ta'ala bi afuhalihi ká nígbàgbọ́ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run níbi àwọn iṣẹ́ rẹ̀ tí ń ṣe àwọn iṣẹ́ rẹ̀ tí ń ṣe ká ìgbà pé àà ọlọ́run náà ni o kò pé méjì o ò ní í ṣe àwọn iṣẹ́ ọ̀hún kàlí imatati wal ihya ká ní kéèyàn máa sẹ̀mí agbára wọn ò sí lọ́wọ́ ẹnìkankan ọwọ́ ọlọ́run nìkan ló ká pààyàn agbára wọn ò sí lọ ẹnìkan àfọwọ́lọ́ nìkan lọ́wọ́ ẹni lọ́wọ́ ọba ọba sọ pásíkò rẹ̀ tó wàlá ìbí wọn bá gé e lórí wọn ò ní gé e já wọn ó sì operation tí ó sì gbádùn torí kíni àsìkò tọ́lọ́ ni yóò jáde láyé àsìkò ni ò tí ì tó ó lè sàárẹ̀ fún ogún ọdún tọ́lọ́ bá lásìkò rẹ̀ ò tí ì tó yóò tún padà tún sẹ̀mí lẹ́yìn ogún ọdún tí ì sàárẹ̀ hùn ó lè tún fún ogójì ọdún kí ì gbádùn kó tó di pé yóò wà jáde láyé agbára yìí ò sí lọ́wọ́ ẹnìkan àfọlọ́wọ́n ọba nìkan sọ káàgbà pọ́lọ́wọ́n ọba nìkan lọ́ba tí máa ń ṣe. nínú rẹ̀ náà bákan náà inzalo lè gẹ́yìf kárọ̀ òjò fẹ́ dà gbogbo ilẹ̀ tó ti kú kó di ti ó yè gbogbo ara ti ń gbóná kó ti ó wálẹ̀ gbogbo jọjọ́ ó ṣe wípé ń gbóná yẹ kó ti ó tutù nípasẹ̀ òjò rírọ̀ inzalo lè gẹ́yìf ìrọ̀ òjò agbára kò sí fẹ́ nìkan kan àfọlọ́wọ́n ọba nìkan sọ káàgbà pọ́lọ́wọ́n ọba nìkan lọ́ba tó kájú ẹ̀ ti máa ṣe kágbéniga kálẹ̀ ní malẹ̀ kéèyàn ò jẹ́yàn kéèyàn ọmọ jẹ́yàn má agbára wọn ò sí lọ́wọ́ ẹni kankan àfọlọ́wọn bá nìkan so ká mú ni dórí ipò ká fi yàn jọba ká yọ yàn kó ń bí ipò ọba ká fi ní ṣe gómìnà ká yọ yàn kó ń bẹ́ẹ̀ kò sí lọ́wọ́ ẹni kan àfọlọ́wọn bá nìkan so kúlẹ̀ làhùnmá máàlìkàl mọ́lìkì tó òtẹ̀lì mọ́lìkà máa ń tàṣà mọ́lìkà máa ń máa wí báyìí pé Allahumma ìlú ọlọ́run bá o Malikal mulki ńlọba tó ṣe pé ó ní ọlá tuutil mulka man tasha ẹ̀ ń bá wù ọ́ ọ̀gbẹ́ wù ọ́ ọlá ògbé wọ̀ lọ́rùn ẹ̀ ń bá wù ọ́ ògbé sípò ọlá wa tanzi'ul mulka mimman tasha ẹ̀ ń bá sì wù ọ́ ọlọ́run ọba aṣọ ọlá aṣọ yìí aṣọ ẹ̀yẹ tí ń lọ́rùn rẹ̀ ó sì ká kúrò ń ẹ̀ ń bá tún wòrí ọlọ́run owó tó sọdẹ ní ilẹ̀ ẹ̀ táwọn yẹn ti ń ké ti ń yàgò fún lánàá ọwọ́ adé lónìí tó ṣe pé òun náà tó wá ń yàgò fún yẹn ni ọlọ́run ní ń jẹ́ báwọn à ń láti nígbàgbọ́ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run níbi àwọn aṣẹ́ yìí lára àwọn aṣẹ́ ìyẹn tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala ti ń ṣe àrísíkò ìpèsè jíjẹ àti mímu fẹ́ dà kò sí lọ́wọ́ ẹnìkankan ọwọ́ ọlọ́run nìkan ló ọwọ́ ọlọ́run nìkan ló wọn káwọn ọmọ sí ọlọ́dọ̀ à ah, àwọn ọmọ yìí ti á pọ̀ jù a ah, bó wà ní báyìí ah, táwọn ọmọ wọn jẹ ó ń tẹ̀lé bọ̀ wá rẹ ni ẹni ẹ̀jẹ̀ àti ibi ìsànà káti bẹ̀ kí èso ogun àwọn alápèjúwe wọn ka ẹ̀kọ́ lọ́dọ̀ wa ń gbọ́ wọn travel lọ sọ́dọ̀ gbogbo àwọn owó tí máa ń gbà lọ nígbà owó ò ṣàjọmọ́ kálukú tó ń ti tó ń yẹn nìkan láti fàṣọ fọlọ́n lábala abẹ́m abala ẹlẹ́ẹ̀kejì tawhidul uluhiyya ìfàṣọ fọlọ́n níbi ká máa sìn yẹn ni pé ifradullah bi af'alil ibad àwọn aṣẹ́tàwọ̀ ẹ̀dá tá à ń ṣe ká fàṣọ fọlọ́n ọba níbẹ̀ ọ gbọ́dọ̀ foríkalẹ̀ fẹ́nìkan àfọlọ́n má tẹ̀ fẹ́nìkan kan àfọlọ́n ọba má ṣàgbéǹlé má dùnbù nǹkankan fáńjànú àbí fún àjẹ́ àbí fóso àfọlọ́wọn bá nìkan so má bẹ̀rù ẹnì kankan àfọlọ́wọn bá nìkan so. yẹn ni tawhid al-uluhiyya ìfàso fọlọ́n ìgbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́n ìfijọ́sìn wa ìfimọ́ ọlọ́wọn bá lọ́kan so. àdúrà rẹ tó ṣe má dojú ọ̀kan nìkankan àfọlọ́wọn bá nìkan so. èyí jẹ́ tawhid al ìkẹta ni tawhid al-asma'i sifaat ìfàso níbi àwọn ọkọ̀ àtàwọn àròyìn rẹ̀ ti ń jẹ́ ọlọ́wọ́n bá ní kálọ́ba ti ń jẹ́ Allah oníkan ní arozak olùpèsè oníkan ní aluwahab arrohim atawab arrohuf ọlọ́wọ́n bá ní kálọ́ba ti ń jẹ́ alkudus asalam almu'min almuhaimin ọlọ́wọ́n bá nìkan ní jẹ́ kò sẹ́ni tó tọ́wọ́ ìkọ̀ ìjẹ́ lẹ́yìn ọlọ́run ká gbà pọ̀ lọ́wọ́n bá ní jẹ́ tábà gbà pọ̀ lọ́wọ́n bá ní jẹ́ ká máa ṣiṣẹ́ tọ̀ ká jẹ́ níbi ìṣesí wa wọ́n tọ́ àìpẹ́ ọlọ́run bá ní arozak má lọ béèrè ọsẹ àwúre lọ́dọ̀ ẹnìkankan ọ̀dọ̀ ọlọ́run ni kó o ti béèrè arzikì tí ó jẹ́ halal léyìí tí ó pọ̀ tí ó sì dọjọ́ alẹ́ so eléyìí jẹ́ apá kan yẹn ni pé látàrí pé tawhid ó jẹ́ ntọ́ pàtàkì a gbọ́dọ̀ má máa ntọ́ jẹ́ ìdàkejì rẹ̀ náà òun náà ní ṣíríkù afa wa Suleiman al-Sheikh kọ́lọ́nkọ́ba ní sàlékún ìkẹ́ bàbá bàbá ní lamma kana shiriku a'dhama dhanbin usiya Allahu bi nígbà ọjọ́ wípé ẹbọ ó ní tó tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ èyí tí a fi sẹ́lọ̀n ìdí nìtọ́ fi jẹ́ pé rọ́tàbà alẹ́ mi náà kò bá ti dunya wal akhirah máa lam yọrọ tíbi wàlà dhanbi ń sin wá. látàrí wípé ẹbọ ńlẹ̀sẹ̀ tó tóbi jùlọ tíyàn lè fi ọlọ́run gbé lórí ẹni tó bá ṣẹbọ láwọn jìyà tó ṣe wípé ọlọ́run bò pé a máa rẹ̀ ẹ́ lẹ̀ fáwọn ẹ̀ṣẹ̀ míì yàtọ̀ ṣẹbọ ẹ bá ṣẹbọ sọ́lọ́run ọba ní àwọn àjìyà ètí à ń pè àmọ́ fún ni pé ìbá àti dèmá àlè ẹ bá jẹ́ ẹlẹ́bọ nínú sẹ̀ríà Islam ìgbàláyè nbẹ́nbí tí wọ́n bá ti ń lo sẹ̀ríà kí wọ́n pa á dúkìá rẹ̀ kí wọ́n gbẹ́sẹ̀ lé ìyàwó rẹ̀ kí wọ́n mú lẹ́rú ti dórí àwọn ọmọ rẹ̀ náà wàhádà magifurati mi náà dùnú ilà bi tawbati mi ni o ẹ bọ gbogbo ẹ̀ṣẹ̀ pátá ìyẹn lè má tùbá ń bẹ kọlọ́wọ́n bó forí ẹ̀jìyàn ṣùgbọ́n ẹ bọ bẹ́yìn ò tùbá ọlọ́wọ́n lè forí ẹ̀jìyàn bẹ́yìn àbáyé lè kú lé lórí iná ní ọwọ́ bàbá wa Suleiman Ali Sheikh wọn ni nabba al-musannif bihadi tarjuma alanna yanbaghi lil mu'min an yakhafa minhu wọn tó ká fa wọ́n fi ń pè alákìyèsí ni lórí pé káyà sọ́ra káyà bẹ̀rù ṣiṣẹ́ bọ́ sọ́lọ́mọ bá bákan náà wọ́n yá àrífà àsìbáàbà o àwọn okùnfà tí wọ́n jẹ́ kéèyàn ọ̀sẹ̀ bọ́ sọ́lọ́mọ bá kéèyàn ọmọ àwọn ìpìlẹ̀ rẹ̀ kéèyàn ọ̀dàmà àwọn onírànràn ọ̀nà tẹ́ bọ́ pín sí kéèyàn ọmọ torí kíni lè Allah yakọ̀ àfi kéèyàn ọmọ bá jẹ sọ́fìn rẹ̀ ni ìkànnì àwọn sàhábà yẹn oni kaana naasu yasaluna rasulallah sallallahu alayhi wa sallam ani lakhair wa kuntu asaluhu ani shar makhafata an akọ̀n àfi onígbà yìí ànàbí àwọn sàábé wọn kúndùn ká máa béèrè ntọ́ba jẹ́ oore lọ́wọ́ òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam ṣùgbọ́n mi ń tèmi o wa kuntu as'alu an shar èmi á máa sábà béèrè nípa ntọ́jẹ́ aburú kése lè bá a ṣe aburú o makhafatan aqa fi kí má bàa jìn sọ́fẹ́ aburú ni kí má bàa kó sínú aburú kí má bàa ṣe aburú ìdí nìtò máa ń béèrè nípa rẹ̀ pọ̀ ìyẹn ni wípé ntọ́tún wá fani pé annam lam ya'rif illa al-khayra qad ya'tihi sharru wala ya'rifu annahu sharr ẹni tí ó bá mọ̀ ju dáadáa lọ tí ó bá mọ̀ ju oore nìkan lọ aburú lè wá bà tí ò ní mọ̀ pa ni tí ó sì ṣe aburú wala ya'rifu annahu sharr tí ó sì mọ̀ pa aburú fàyímà ń yakọ̀ àfihàn ìmà kó jìn sọ́fìn àbúrò wàyí mà á ń láàyò nkíra o tàbí kó tiẹ̀ fílẹ̀ ńgbà tí ọmọ bó ṣe jẹ́ kọ́mọ́kọ́ ìdí tí Umar ibn Khattab kọ́lọ́mbà ni ọdún tó sọ pé innama tankudu ọ̀rọ̀ al-islami urwatan urwa idha nasha fil islam man lam ya'rif al-jahiliyata Umar ibn Khattab kọ́lọ́mbà ni ọdún sí ó ní àwọn okùn èyí tí wọ́n fi di islam yóò ra máa tú níkọ̀ọ̀kan èjèèjì yóò máa tú níkọ̀ọ̀kan èjèèjì wọ́nrán wọ́nrán ni yóò máa tú nígbà wo lélẹ́yìí ọ̀sẹ̀lẹ̀ ìdánáṣà àfẹ́lẹ̀ Islam mọ́nlẹ̀mí àrẹ̀fẹ̀lẹ̀ jà ìlíyàtà ẹni tí ó bá mọ ìṣesí àwọn èèyàn àwọn ọ̀ṣẹ́bọ nígbà ìmọ̀kan ẹni tí ó bá ti lè mọ̀ tí wọ́n bá ń bá ti lè ń dàgbà láàrin àwùjọ tàbí Islam nìkan lọ́mọ̀ kọ́ máa jà ìlíyà irú ẹni báwọn tó bá ti di pọ́ bá ti ń dàgbà àwọn okùn tí wọ́n fi so Islam yóò dì tí wọ́n máa tún wọ́n rán wọ́n rán ní kọ̀ọ̀kan kótó dípá lọ síbi ẹbọ ní sàǹsàn ìbéèrè tí mo fẹ́ ká bẹ̀rẹ̀ alẹ́ rẹ̀ ni wípé halil aslu fil insani tawhidu amishir shirk tawhid lọ́kọ́ dáyé ni abẹ́bọ̀ sí sọ́lọ́mù bá èwo lọ́kọ́kọ́ gbilẹ̀ láàrin èèyàn ìfà àsofọ́lọ́n ìmọ̀ sílọ́n lónìí nìkan sọ ló síwájú ni abẹ́bọ̀ ló síwájú lọ́dọ̀ Yorùbá wọn ò ní ẹ̀sìn àbáláyé èwo á lẹ̀sìn àbáláyé ẹ̀sìn àbáláyé lọ́dọ̀ tiwọn òun náà lẹ́bọ ìbọ ìbọ òkè ìbọ yemaja ìbọ odò orò ṣíṣe òkè ìbàdàn bíbọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ò ní ẹ̀sìn àbáláyé lọ́dọ̀ Yorùbá ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ o ẹ̀sìn àbáláyé ẹ̀sìn Islam ni kódà àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó fojú hàn jù ẹ̀sìn Yahudi ọmọlẹ́yìn anabi Isa aleyhi salatu salam ti dórí àwa mùsùlùmí ẹnu àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí kò lórí wípé annal aslafil insan huwa tawhidu àkọ́kọ́ ìpìlẹ̀ ntọ́jẹ́ ìpìlẹ̀ lọ́dọ̀ ọmọ ẹ̀dá ènìyàn ó ní ìfàsó fọlọ́n ìmọ̀ àṣẹ ọlọ́wọ́ bá lónìí ká soso ẹ wà á rí ṣíríkù tọ́ọ̀rì òní wà ṣíríkù tọ́ọ̀rì òní àlẹ́ ẹ bọ́ nǹkan àjòjì ni ó kàn dé bá wa lójú ọ̀nà ni kí wọ́n á lè rí wa lórí eléyìí eré aláwọ̀kọ́ ni wípé àkọ́kọ́ ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá tàbí gbogbo wa pátápátá a ṣẹ̀ wá látara anabi adam aleyhi salatu wa salam àti mama wa hawa nínú suratu nisa aya alákọ̀ọ́kọ́ ọlọ́ni yá ayyuhan nas ittaqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida. وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء ọlọ́ni yá ayọ́ anáàsù mọ́pẹ́yìn ènìyàn ìtàkùn rọ́bàkùn ẹbẹ̀rù ọlọ́run ọba yín ọlọ́run ọba wo ni alẹ́dẹ̀ khalaqakum min nafsin wàhídà ọba tó dá yín láti bí ẹ̀mí kan ṣoṣo ẹ̀mí ọ̀hún ni anabi ọlọ́run adam aleyhi salatu wa salam wa khalaqa minha zawjaha láti bí ẹ̀mí kan yẹn látara anabi adam ọlọ́run ọba ti dá ìyàwó rẹ̀ onáni màmá hawa látara kìnnìkejì wọn wà bá fàmí ní ọmọ rìjàlá nkẹfì rán wá ní sáà lọ́lọ́run ti wá dá wa lákọ lábo bá a ṣe pọ̀ tọ́hún àtàrà níbi Ádámù àti mọ́mọ́ Háwà ìbẹ̀ lọ́run ti wá mú gbogbo àjáde pátápátá yẹn ni wípé àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn Yahudi Nasara ẹ̀sìn Islam ẹnu wọn kò lórí wípé anil aslafil insani wa tawhid ntọ́jẹ́ ìpìlẹ̀ lára ọmọ ẹ̀dá ènìyàn ó ní pé a máa sin lọ́wọ́n ọba lónìí nìkan ṣoṣo láì ní mórogún mọ́ lọ́wọ́n ọba níbi ìjọsìn nínú àwọn ẹ̀rí bákan náà ni pé ẹ̀dá àkọ́kọ́ tọ́lọ́hun kọ́dá a gbà pé anabi Adam ni nínú báíbù wọn ni Adam àti Éfà lọ́dọ̀ àwọn mùsùlùmí Adam àti Hawa ẹ̀dá méjì tọ́lọ́hun kọ́dá nù anabi Adam sì ni anabi ọlọ́ni gbogbo àwọn anabi ọlọ́ni látòkè délẹ̀ sì ni mùsùlùmí ni gbogbo wọn ẹni tí ń fà so fọlọ́n tí ò mórogún mọ́lọ́wọ́ bá níbi ìjọsìn òní gbogbo wọn jẹ́ anabi adam tó wá nìyí alama abna'u tawhid ìmọ̀lọ́wọ́ bá lọ́kàn ṣoṣo ó fi mọ àwọn ọmọ rẹ̀ baba ibn taymiya ọlọ́mọba nìkẹ́ baba wọn ni lam yakun ni shirku aslan fil adamiyyin ẹbọ ṣíṣe kọ́ nípìnlẹ̀ lẹ́rọ̀ mọ́ anabi adam ẹbọ ṣíṣe kọ́ balkaani adam wamankaani aladini min nabiyihi ala tawhidi lillah bí kò sí pé àtànábì adam o àtàwọn ọmọ rẹ̀ lórí ìmọ̀ sin lọ́n lóun nìkan ṣoṣo ìfàṣọ fọlọ́n lórí rẹ̀ níwà torí kíni litibahim nubuwa torí pé wọ́n tẹ̀lé ànábì ọlọ́run adam alayhi salatu wa salam nínú suratu yunus ayé ẹlẹ́ẹ̀kọkàndínlógún ọlọ́run bá sọ ń bẹ̀ wípé wàmẹ́ kánẹ̀ náà sùn illa ummatan wahidatan fakhtalafu àwọn ọmọ ẹ̀dá ènìyàn wọn ò jẹ́ nǹkan kan tayọ pé ìjọ kan ṣoṣo òní ajẹ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ rìn lẹ́yìn ọ̀rẹ́ yìn èdè àìyedè ó padà ṣẹlẹ̀ àìgbọ́ra ẹniyé ó ṣẹlẹ̀ ní a fọ́nká ní a yapa láàrin ara wọn. Abdullahi ibn Abbas ọlọ́mọba ni yọnu sí ó ní káàní bayna Adam wa láàrin anabi adam àti anabi noah noah sẹ́ńtírì mẹ́wàá oníbẹ̀ láàrin àwọn méjì kulluhum ala islam gbogbo wọn pátá látòkè tẹ́lẹ̀ gbogbo sẹ́ńtírì pátápátá lórí islam ni wa. fàbítàríkìm ìtìbá shari'atil anbiya sọmọ látàrí wípé wọ́n tẹ̀lé òfin àwọn ànábì ọlọ́run wọ́kọ̀ wọn fi ṣíríkì ìní àfi jìn sínú òfin pé wọ́n ṣẹbọ sọ́lọ́run láàbí okò ẹ̀yìn fi ṣíríkì àkàrọ̀jà ń sẹ́lẹ̀ àti Islam yẹn ni pé kìí ṣe pẹ̀lú pé wọ́n jìn sínú ẹbọ wọ́n jáde kó nu òfin ẹ̀sìn Islam níta fífa ń bẹ̀rẹ̀ ni wípé ẹ̀dá àkọ́kọ́ tọ́lọ̀ ń kọ́kọ́ dá anabi ọlọ́run Adam aleyhi salatu wa salam anabi ọlọ́run ni ó ń sin lọ́run lónìí nìkan ṣoṣo bó ṣe ń sin lọ́run bẹ́ẹ̀ náà ló fi ìmọ̀ sin lọ́run lónìí nìkan ṣoṣo èèmọ̀ àwọn ọmọ rẹ̀ ẹ̀rí mi nù ẹ̀rí mi tún ni wípé Anna Allah ta'ala akhbara fi kitabi ọlọ́run fún anírò nínú tírà rẹ̀ ó já mọ̀ wípé àdámà gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátá lórí àdámà ìsìlámù òní ọlọ́run ló fi hàn lé nínú suratu Rum ọlọ́run ní fa'akim wajhaka lid-dini hanifa fitratallahi allati fatara an-nasa 'alayha la tabdila li khalqillahi dhalika ad-dinul qayyim walakinna akthara an-nasi la ya'lamun ọlọ́ni fàákìm wájú àkàlì dín hànífà ojú rẹ yáa dákọ yáa dákọ ẹ̀sìn hànífà ẹ̀sìn Islam ẹ̀sìn tó ṣe wípé kò lẹ́bọ nínú ẹ̀sìn ní kò yá gbajúmọ̀ o torí pé Islam fitratallah àdámọ̀ ọlọ́nu o allati fatara an-nasa 'alayha èyí tó lọ ń da ògbẹ́ ẹ̀dámánu la tabdila li khalqi kò sí nǹkan kan tó lè yí ẹ̀dá ọlọ́run kò sí tó lè yí padà dhalika ad-dinul qayyim ilé ìgangan lẹ̀sìn tọ́tọ́ islam lẹ̀sìn tọ́tọ́ walakinna akthara an-nasi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nìyẹn la ya'lamun ọ̀rọ̀ yé wọn. abdullahi ibn abbas kọ́lọ̀nkọ́ba ni yọnu sí i ó ń kọ́mẹ̀ntì lórí àyà inú suratul A'raf àyà one seventy two tọ́lọ̀ ti sọ pé wa idha akhadha rabbuka min bani adam min dhuhurihim dhurriyyatahum ó ní masaha rabbuka dhahra adam ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́run fọwọ́ pa ẹ̀yìn ànábì Adam bó ṣe ń fọwọ́ pa báyìí fa kharajat kullu nismatin wa khaliqu ila yawmil qiyamah gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bọ́ dà tí wọ́n jẹ́ àrọ́mọdọ́mọ ànábì Adam gbogbo wọn ni á jáde lọ́jọ́ náà lọ láyé kàtí ń pè ní Nu'man wa ashara biyadihi ọwọ́ á nà kásì fa akhadha mawaathiqahum wa ashhadahum ala anfusihim alastu bi rabbikum ọlọ́run wa ń fi wá jẹ́rìí lera wa lórí lẹ́yìn tó ti kọ́ sọ fún apẹ́tọ̀ wọn ọlọ́run ní kẹ́ ẹ máa sìn ọ pẹ̀lú àdéhùn tó kan pa wà ní alásùnbí ọ̀rọ̀ bíi kún sẹ́mi kọ́ lẹ́ẹ̀ máa sìn tẹ́ bá délé ayé ni sẹ́mi mi lọ́lọ́wọ́ bá yín àbí mi kọ́ lọ́wọ́ bá yín ni kọ́ọ́lù bala ìtàwíjọ́ náà ni pé ah ìwọ ni ọlọ́wọ́ bá wọ ọlọ́ba tó ṣẹ̀dá wọ. bàbá Ibn Jarir àtọ́bárí kọ́lọ̀ nígbà tí ọlọ́run ọba ti ń kó àwọn àrọ́mọdọ́mọ anábì adam ti mú a jáde láti bí ẹ̀yìn bàbá wọn àgbà fakọrọ́ra wọn bi tawhidi ìfàsófọ́lọ́n ọlọ́run fi sin alẹ́nu wàá ṣàdàbà àdàmà làbádín ó sì ń fapá kan òfin jáde lé apá kan lórí tèdè parí ọ̀rọ̀ tí bàbá wa Ibn Jarir tí wọ́n sọ níta bá débẹ̀ ni wípé ẹ̀dá àkọ́kọ́ tọ́lọ̀ ń anabi adam ni ẹ̀sìn àkọ́kọ́ ń gbà náà àjẹpẹ́ náà ni ẹ̀sìn Islam torí pé ẹ̀dá àkọ́kọ́ anabi adam anabi ọlọ́ni ọlọ́ni ní í sìn mùsùlùmí sì ni so bí ó ṣe máa lórí ìjókòó tó nínú pẹ̀lú ògbọ́nà ìjókòó tí ń bọ̀ a máa tẹ̀síwájú lórí abala àṣírìkù yìí lórí ẹ̀ náà ni o títí ìgbà náà rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar allahumma ij'alna mimman yastami'una al-qawla fayattabi'una ahsana ulaika alladhina hadahumullah wa ulaika hum ulul